so èmi ò mọ irú ìyá yẹn ìyá yẹn ń ṣe ìyá kan tó ní láárí yóò fò ní kò dẹ̀ lè jèrè àwọn ọmọ ẹ̀ bó ṣe ń ṣe káàkiri orí Facebook because tí wọn bá jẹ ìyá gidi age èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ gan i'm like i'm like her age sixty three ló pẹ́ ẹ̀ sixty one ní mí kí wọ́n máa bẹ́ káàkiri orí social media kí n máa ṣe rádaràda ìfà tí n bá dórí page kan tí n bá ti rí pé rádaràda náà ṣe báyìí mo kúrò ń bẹ̀ nìyẹn kí ló dé ta lẹ́sà bọ̀dú ìṣì kí ló ní kí ló jẹ́ kí ló já ayé ò ní dáa ó dẹ̀ máa máa ṣorí burúkú káàkiri ọjọ́ ayé ẹ̀ ọ̀rọ̀ Mohbad lẹ́sàbọ̀ dẹ̀ ti máa kú kó òjijì nítorí pé kò sẹ́ni tó pè kó wá dá sí yóò fò yóò ṣì ya lábòsí a máa kiri orí social media a máa ba tèèyàn jẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ ní Elizabeth ayé àwọn ọmọ ẹ̀ máa bàjẹ́ ní tó bá gbẹ́nu ẹ lọ́wọ́ kó mọ nǹkan tó ń ṣe wọ́n yóò lórí burúkú yóò ṣe. bọ̀ àwọn ìtura wọn ní àwọn olóró ló ṣe ó torí pé bàbá olórí pẹ̀tẹ́lẹ̀ tó máa ṣe ibi eyín dọ́ńkì àbẹ́yìn chimpanzee bí gorilla ni ìyẹn African TV yẹn náà wà bẹ́ẹ̀ lánàá tó fẹ́ yín òṣì ẹ jẹ́ lọ tó. ẹ̀mú pọ́ìntì ẹ̀ jáde ẹjọ́ ẹ bá mu jáde ẹ̀sà pọ́ìntì ni ẹ̀sà bọ̀ sọ pé Ìyábọ̀ fẹ́ wá sọ tòótọ́ àmọ́ tó wípé wọ́n bù ẹ̀sà bọ̀ ti ń jẹ́ ká mọ̀ pé Ìyábọ̀ mọ ohun tó pa Mohbad ẹjọ́ ẹ bá wa kọ́ọ̀tì bẹ̀rẹ̀ jáde pẹ̀lú kútu ẹ̀sà bọ̀ ẹ̀sà bọ̀ ló sọ ọ́ tẹ bá tún lọ tún kiri ìpè ó ní ìgbà tí Ìyábọ̀ jáde tó fẹ́ sọ tòótọ́ ó ní gbogbo èèyàn sáré àkàkẹ́ ó ní Ìyábọ̀ sáré padà sínú ilé déèdì Ìyábọ̀ ni kó ṣe mọ̀ pé ẹ̀sà bọ́ọ̀lù ni Ìyábọ̀ so Ìyábọ̀ ti sọ ikú tó pa Mohbad fún ẹ̀sà bọ́ọ̀lù nìyẹn torí tí ò bá sọ fún ẹ̀sà bọ́ọ̀lù ẹ̀sà bọ́ọ̀lù ni sọ pé Ìyábọ̀ tó wá sọ nǹkan tó pa Mohbad gbogbo ẹ̀ sáré àkàkẹ́ èmi rí yẹn pé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀sà bọ́ọ̀lù níbẹ̀ yẹn o ṣé ẹ̀sà bọ́ọ̀lù wọn ò jẹ́ kó sọ̀rọ̀ ẹnu ẹ̀ tó ń fẹ́ bá tó àṣírí fún wa ni mi lè fi fún yín àwọn aries aries tó lọ́pọlọ yìí wọ́n sáré àtàkẹ́ jẹ́gẹ́ sábọ̀ tó bá sọ pé òun fẹ́ wá sínú kìnìún ẹ má jẹ́ ẹ jẹ́ ká calm down nǹkan tí ìyàbọ̀ sọ fún ló fún tó rọ lọ ẹ mọ̀ pẹ̀lú ìyá yẹn òkú tó bá sọ̀rọ̀ fún àsọ̀tà ẹ mọ̀ pé then number two ẹni kẹsàbọ̀dù ni kó ṣàánú Mohbad kẹsàbọ̀dù máa ní ọmọ ṣé mọ̀ pé ọmọ ẹ̀kọ́ tó ń pè nílé kí wọ́n sọ fún yẹn ìyá àwòrán tó kú nìyẹn ṣé sábọ̀dù mọ̀ ọ̀nà ọmọ yẹn ni kò mọ̀ ọ̀nà ọmọ yẹn ṣe máa expect anything better from Esabod Esabod tó mọ́ kú tọ́nà mọ́ kú lọ́wọ́ àbí tọ́nà mọ́ ya wèrè lọ́wọ́ ẹ̀ tí ò tiẹ̀ kọ́ bí ara sí ẹ̀ kíá tó tún ṣe ń bá àwọn ọmọ mi ṣe pé ṣáwọn ẹ̀ ló fẹ́. ó rí olùdíyàn lójú ṣe ẹgbẹ́ ohun tó sọ lẹ́nu wọn níbi kan wà gúgù lórí tiktok wọn níbẹ̀ làwọn ọmọ ọmọ ẹ̀ wà tó ti ń ṣe ọyàn síta èmi ò mọ wá ìtọ́wọ́ Esabod ṣe wá jọ wá lójú ẹni tí ò tọ́ irú òjì tiẹ̀ ẹ wò bọ́kàn báyìí tó ń pè ní Starboy olúwa dáńlódù sórí ọmọ Esabod ṣé Esabod èmi ò mọ kọ́tà rẹ̀ ṣe jọyàn lójú o ẹni ọmọ ẹ ti bàjẹ́ ni kò lè gbà ọmọ ẹlòmíì ẹ wo tó ti ń pè rẹ̀ lórí social media yìí ṣé ó ṣe graduation fọmọ rí ta máa sọ pé ó máa ṣèyà àwọn fọmọ yóò tó bá ń sọ fún ẹ̀yàn pé àwọn àgbà sọ̀rọ̀ gbogbo ayé máa wò ó àárín èlò mi tó fi ṣe graduation fún ọmọ kú ọba má wàá sọ pé ọmọ kan ṣèyàwó lábẹ́ tó kí lọ́rọ̀ ẹ̀ ṣe fẹ́ jọyàn lójú ṣé ẹ wọ́n sọ pé tó máa dáṣọ fúnyàn kíyàn wo tààrẹ ẹ wò Ìyábọ̀ Òjó ti sọ̀rọ̀ fẹ́ sábọ̀dọ̀ ẹjọ́ ìbá jẹ́ kẹ́ sábọ̀ túbọ̀ jáde kó sọ fún wa òun náà ló sọ fún wa ó lẹ́yìn àbọ̀ fẹ́ wá sọ ohun tó pa Mohbad ó ní gbogbo àwọn sáré àtàkẹ́ òun ló sá wọlé ẹ jẹ́ ká fún níyẹn kó ti tó àṣírí bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn bẹ́ẹ̀ mi ṣe rí ọ̀rọ̀ ẹ sábọ̀dọ̀ sí nìyẹn o ẹnu ògùn ẹ jẹ́ túbọ̀ bọ́ta á túbọ̀ gbé tá a fẹ́ dé inú tí àbọ̀ sọ fún ẹ ṣe ẹ jẹ́ kí n dúró náà. ẹ ṣe gan tí TB Kenny thank you so much. Yétúndé Adamu ẹ kúrọ̀lẹ́ láti bí. ṣé wàá o ẹ̀yin panelist mi ẹ káàárọ̀ sista Fúnmi ẹ káàárọ̀ and sista baby, my good friend ẹ káàárọ̀ ẹ̀yin commentants ẹ káàárọ̀ o àtẹ̀yin tẹ wà lórí platform tẹ ẹ comment tẹ kàn ń wùwà ẹ káàárọ̀ àkí everybody o um, ṣe rí ọ̀rọ̀ tèmi kọ́kọ́ máa sọ òun ni pé ṣe rí Esther board aláyé bàjẹ́ ni ṣe láwọn méjì tán ti sọ̀rọ̀ síwájú yìí wọ́n mọ̀ Esabod dáadáa àwa mọ̀ dáadáa lórí Facebook láti twenty twelve ló ti ń blọ́ọ̀gù orí burúkú tó lòun ṣe blọ́ọ̀gù ìyá táwa ti ń wò lórí Facebook ìgbà kan mo fi gbà kan fọ́ọ̀lù ẹ̀ ṣùgbọ́n gbà tó yá mo hàn fọ́ọ̀lù ẹ̀ ní ó ti pẹ́ ó ti ń lọ bíi seven to eight years tí mo ti hàn fọ́ọ̀lù ẹ̀ tí mo ti kí ń tẹ̀lé mọ́ torí mo mọ̀ pé àgbà òponú ni tí kò ní làákàyè torí tó bá jẹ́ pé èèyàn tó ní làákàyè ni láńgbáláńgbá tó ń ṣe káàkiri lórí social media tó tún fẹ́ gbé wá sórí tiktok yìí kò ní gbé kò ní gbé wá ẹ mọ nǹkan tí ó ń ta lára ni ṣé wọn rí ẹ ti rí pé Bukky Jesse wọn máa mọ̀ pò ní òótọ́ ni Bukky gbé dání sọ́wọ́ Bukky ò sí màgòmágó anything tẹ́ bá gbọ́ lẹ́nu Bukky Jesse confam gidi ni àwa mọ gbogbo wọn lórí social media àwa ẹlòmíì silent watcher ni wá lórí social media tá a máa wò wọ́n báyìí tí wọ́n bá ń ṣe gbogbo rádaràda tó ń ṣe yẹn ṣùgbọ́n ẹ̀rí Esabod rádaràda ló ń ṣe ẹ̀yin ò rí bó ṣe rí ni ẹ̀ rí gbogbo ara ẹ̀ ni ara ẹ̀ ti gíràn tán kò náwọ̀ gidi alára kọ̀nákìrì òun làwọ̀ ẹ̀ aláwọ̀ kọ̀nákìrì làwọ̀ Esabod ẹ lọ wo gbogbo àtísídẹ̀ǹtì ẹ̀ lórí Facebook ẹ máa rí i pé Esabod aláyé bàjẹ́ láyé àtọ̀run ni Esabod Esabod òun ṣe ìyà tó jẹ́ pé ó yẹ kí ọ̀rọ̀ máa jáde lẹ́nu ẹ̀ káwọn èèyàn máa bìlífù ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ torí òpònú ayérada ni aláyé bàjẹ́ gidigidigidi confam òun ni esther board búkì ti fún lórúkọ kan níjọ́ sunday ẹ gbórúkọ tó ń jẹ́ ni ọ̀rágùtàn ọ̀rágùtàn òun lórúkọ ẹ̀ esther ọ̀rágùtàn òun ni new name ẹ̀ orúkọ ẹ̀ pọ̀ òun kan ni esther gorilla òun kan ni esther snake òun kan ni esther jagumẹ̀ òun kan lẹ́sà jàgùdà òun kan lẹ́sà gàmbó òun kan lẹ́sà dog òun kan lẹ́sà monkey ẹ̀sà mẹ́ta orúkọ ẹ̀ pọ̀ búùkì tún wá sọ lórúkọ tuntun níjọ sunday ó tún wá fi kún orúkọ ẹ̀ fún ẹ̀sà ọ̀rágùtàn ẹ̀sà ọ̀rágùtàn ni ẹ lọ google ọ̀rágùtàn ẹ rí bí ọ̀rágùtàn ṣe rí bí exactly bí ẹ̀sà bọ́ọ̀dù olórí búkú wèrè bó ṣe rí nìyẹn ẹ̀rọ ṣì tó ń ṣe ni ẹni tó ń dóko ṣégeyà lórí Facebook ẹ̀rọ ayérada orí burúkú tó ń ṣe lórí lórí lórí social media ni ọ̀rọ̀ owó ló fẹ́ máa jáde ló ní ẹnu irú Esther board yẹn tí wọ́n fẹ́ máa kà sí pé tòótọ́ ni gbogbo ọjọ́ ayé ẹ̀ fracas ni arabu ni to the core gbogbo àwọn ọmọ kéékèèké náà fi ń ṣẹ̀sìn tán fi ń ṣẹlẹ́yà lórí Facebook ìyẹn ò dẹ̀ tó kó lọ wá bìkan jókòó sí bó ṣe wà yẹn ọmọ sọnù lọ́wọ́ ẹ̀ bí sista tí bí kẹ́ni ṣe sọ àkọ́bí ọmọ ẹ̀ ó ya wèrè ó sọnù lọ́wọ́ ẹ̀ ó kú dànù ẹ sábọ́dọ̀ wá díẹ̀. ṣé pé lóòótọ́ ṣé lóòótọ́ ni àwọn sítórì yìí ṣá. lóòótọ́ ni kò kí n ṣeré ah, ah. lóòótọ́ ni kò kí n ṣàràbù ṣe ẹni táwọn èèyàn bá bọ́ta tán bá sọ̀rọ̀ lórí Facebook wọn ṣàràbù bíi ti Esther Bọ́ọ̀dù Esther Bọ́ọ̀dù nìkan ló ń ṣe àràbù lórí Facebook òun nìkan láyé ẹ̀ ti ta táyé ẹ̀ ti tán táyé ẹ̀ ti wó tó ti rún jégéjégé tí òun látúnṣe lóòótọ́ ni ọmọ yẹn ya wèrè ọmọ yẹn kú Esther Bọ́ọ̀dù kò rókù ọmọ yẹn kò rálàyé ọmọ yẹn dọ̀la òun dẹ̀ ló máa bọ́ta tá a máa bú àwọn ọmọ ọlọ́mọ tá a máa bú àwọn èèyàn káàkiri ẹ wo nǹkan tó fojú Ọ̀nìrìṣà rí ẹ sábọ̀dọ̀ lórí burúkú tó fẹ́ wá wá sórí justice mú gbogbo adìyẹ oko náà máa sọ pẹ́ last last ṣé sábọ̀dù ni aries fẹ́ máa gbọ́ràn sí lẹ́nu tọ́rì pé àwọn rí ìyá gidi gbogbo àwọn tó ń ṣe mọ́mì o mọ́mì o àwọn wo náà ń pe ẹ́sàbọ̀dì mọ́ ní mọ́mì tẹ bá ti rí àwọn tó bá ń pe ẹ́sàbọ̀dì ní mọ́mì àwọn aláyé bàjá aláyé polúkúrú musu bíi tẹ ẹ́sàbọ̀dì òun ni wọ́n. ẹ́sàbọ̀dì tó dókó ọmọ ẹ̀ ó dókó ọkọ ọmọ ẹ̀ tọkọ ọmọ ẹ̀ lọ hàǹgì ara ẹ̀ tó pa ara ó fi lẹ́tà ó fi lẹ́tà yẹn ọmọ ẹ̀ ó fi lẹ́tà yẹn wọn bàbá gàdáfì lẹ́tà yẹn wà lọ́wọ́ bàbá gàdáfì dọ̀la bàbá gàdáfì ò tí gbé jáde ó lọ dóko ọmọ ẹ̀ òun lẹ́ ń pè ní ìyá òun lẹ́ ń pè ní mọ́mí ẹ̀rí báyìí gbogbo yín ti bà gbogbo yín tẹ̀ ń pẹ́ sábọ̀dì níyà tẹ́ ń pè ní mọ́mí tẹ́ ń fọ́lu ẹ̀ tẹ́ ń pè léyàn gidi ayé gbogbo yín ti bà ìjà ayé yín ti rún ó ti rún jégéjégé ẹ sábọ̀dù tó ṣe ìyá lórí social media tó jẹ́ pé yẹ̀yẹ́ ó ń sorí burúkú ó ń sòṣì ó ń ṣẹlẹ́yà lórí social media òun lẹ́yìn tẹ̀lé tẹ̀ ń pè níyà gidi ẹ̀ rí pé gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé tẹ̀ ń pè níyà ẹ̀ rí páyé yín ti bàjá yé yín ti polúkúrú muṣu bird of the same feather bíi tester board òun ni gbogbo ẹ̀yin tẹ̀ ń fọ́lọ̀ ester board pátá ṣe máa sọ pé ẹ̀ mọ gbogbo àtisídẹ́ǹtì ester lórí Facebook ni ó lé iye ọdún Esther tó fi bú ọ̀nìrìṣà ó lé iye ọdún tó fi ra àrà bú fún ọ̀nìrìṣà even Naomi tó ti lọ Esther sọ débi pé Naomi ń di ejò nínú pálásì ọ̀nìrìṣà tí ojú ẹ̀ ò dẹ̀ tó tójú ẹ̀ ò rí òun lẹ̀ ń tẹ̀lé Esther tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Esther lẹ́yìn olórí burúkú ilẹ̀ ń bìlíìfù ẹ̀ tẹ́ẹ̀mọ̀ yìí pé lórí burúkú ayé àtọ̀run òun lester board lester board tó dóokó ọmọ ọmọ ọmọ ẹ̀ tó dóokó ọkọ ọmọ ẹ̀ àṣírí ẹ̀ fẹ́ tú ọkọ ọmọ ẹ̀ ṣe kí ni ó dúrọ̀gì ọ̀nà òfin kan sínú ọtí fún ọkọ ọmọ ẹ̀ ọkọ ọmọ ẹ̀ dẹ̀ ṣe kí ni ó commit suicide ó pa ọkọ ọmọ ẹ̀ dànù òun lẹ́ ń believe lẹ́rù pé èèyàn gidi ni àwa mọ àti accident ẹ̀dá mo rí wọn lánàá ló mo rí lórí platform aries ìgbà tí mo rí wọn bẹ́ẹ̀ mo kọ̀ pé à ah, obìnrin aláyébàjẹ́ tún ti débì no wonder mo gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ sórí panelist yẹn mo rí i pé gbogbo wọn set of àwọn aláyébàjẹ́ àwọn olórí burúkú ayé àtọ̀run àwọn màdàmú àwọn màdàrú àwọn tó jẹ́ pé ara bú lọ́jọ́ ayé wọn wọ́n dẹ̀ tí wàá fẹ́ fa aries yẹn náà ti fẹ́ fà sínú ẹ̀ mo wò wọ́n pé gbogbo wọn set of aláyébàjẹ́ ni wọn èmi kò kọjá ń bẹ̀ nínú gbọ́ǹkan tó ń sọ torí èmi ò ní tá nǹkan ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ torí mo mọ̀ pé gbogbo àwọn tó jọ kóra wọn jọ sórí platform aries lánàá yẹn mo mọ̀ pé kò sọ̀rọ̀ àlùfàǹṣà kò sọ̀rọ̀ gidi tó máa jáde lẹ́nu wọn lánàá irọ́ ló wọn máa jáde ńbẹ̀ yẹn lẹ́nu wọn arabu ló wọn máa jáde ńbẹ̀ yẹn lẹ́nu wọn ohun lèmi ṣe kọjá tí mo wò pé ṣé ibi báyìí òun kò yẹ irú èmi láti dúró sí torí èmi ò lọ sórí platform wọn àwa mọ Esabod dáadáa lórí Facebook àmọ́ itú tó ń fi àwọn ọmọ ọlọ́mọ pa lórí Facebook endsabod kò sí ọmọ ẹ̀kan ṣo báyìí tó graduate rí kò ṣe graduation kò ṣe graduation fọmọ rí ó lọ jí picture ọmọ ọlọ́mọ endsabod lọ jí picture ọmọ ọlọ́mọ tó ṣe graduation ó ní àná ọmọ òun ni ó gbé sórí orí platform ẹ̀ ó ní káwọn èèyàn máa kí ọmọ òun pé wọ́n ọmọ òun kú oríire ó graduate ọmọ ọlọ́mọ ọmọ yẹn padà lọ bá a pé kó lọ gbé picture òun wálẹ̀ pé ò mọ̀ rí she is not my mother. ọmọ yẹn fi ṣẹ̀sìn ó fi ṣẹlẹ́yà ṣóun lẹ́yìn ń tẹ̀lé ẹ́ńtábọ̀dù tó yẹ pé kò ṣe márèèjì fún ọmọ rí kò ṣe márèèjì kò sọ ọmọ ẹ́ńtábọ̀dù kankan tó ṣe márèèjì rí ọmọ ẹ̀ tó lọ dókò ọmọ ẹ̀ yìí tó lọ dókò ọkọ ọmọ ẹ̀ yìí ọmọ yẹn ọkùnrin kejì bọ́kùnrin mẹ́ta lọ́n ló bímọ fún ọmọ ẹ̀ ò ṣe márèèjì débi kó máa ó máa mọ́ kó wálé fún rí gbogbo àwọn èèyàn lọ́mọ wọn ló ń bí wọn ló ń ṣe márèèjì lórí orí ẹ̀ ní àti bíi pé aláṣọ àdúrà lọ́mọ ẹ̀ ṣe marriage ọmọ ẹ̀ ṣe marriage ó tún mú ìyàwó ọmọ ẹ̀ wọ UK ìyàwó ọmọ ẹ̀ tún ṣe bímọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ìjẹ́ rí ẹ Starboy ìjẹ́ rí kó ṣe rú ẹ̀ ìjẹ́ rí kó ṣe rú ẹ̀ ẹ rí bí Starboy Starboy bó ṣe yẹ̀yẹ́ ọmọ ẹ̀ Starboy àtẹ Starboy nígbà pé Starboy sọ pé inú mọ́tò lòun ti ń lòun ti ń gbẹ́ iṣan ọmọ ẹ̀ Starboy òun ṣẹ́yún fọmọ ẹ̀ Starboy ṣẹ́ẹ̀rẹ́ ayé ẹ̀ Starboy lóde ni ṣé irú ìyá bẹ́ẹ̀ yẹn ló yẹ kẹ́ máa ṣe fọlúfọ ló yẹ kẹ́ máa gbọ́rọ̀ ẹnu ẹ̀ Esther Boyd táyé ẹ̀ ti ta tó jẹ́ pé tó bá fẹ́ fa sìgá báyìí orí life chat ló máa jókòó sí tá a máa purọ́ ṣì tá a máa purọ́ rèé nǹkan tí ò ṣẹlẹ̀ tá a máa sọ tá a gbé sìgá àánú tá a máa fa sìgá ó ń fa sìgá ó ń fa gbó ó ń ta gbó ẹ̀ẹ́rẹ́ ewé kòríáńdà tó ń ta rẹ̀ ẹ̀ẹ́rẹ́ ibi tó ti ń ta ewé kòríáńdà ni. <laughs> àwọn àmọ́ ni dáadáa lórí Facebook àwa mọ̀ dáadáa a mọ̀ dáadáa lórí Facebook so Estabod má gbórí burúkú tó ń ṣe lórí Facebook má gbé wá sórí TikTok tó mọ̀ pé ó lọ sórí Instagram wọ́n yẹ̀ yẹ̀ ẹ́ àwọn ọmọ kéékèèké náà fi ga náà fi ga sóbù ẹ lórí lórí Instagram àwọn ọmọ kéékèèké náà ṣe màámi ìyàwó mi jẹ́ ń wá dú ẹ fún ẹ lórí Instagram wọ́n yẹ̀yẹ́ lórí Instagram tó fi padà kó lórí ó sá kó lórí Instagram last last ni kó tó di kó tó wá sá padà wá sórí Facebook ẹ mọ nǹkan tó ń fojú àbíkẹ́ rí ẹ mọ nǹkan tó fojú àwọn ọmọ ọlọ́mọ rí ni irú èèyàn bẹ́ẹ̀ lẹ́yìn wá rè pé lọ pè mọ́ra lẹ́rìí pé ìyá gidi ni ìyá tó sùn ọ̀ ni ẹ̀rì pẹ́ lè gbọ́ ọ̀rọ̀ gidi lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ gidi kankan ò lè jáde lẹ́nu ẹ̀ sábọ̀d torí ẹ̀ sábọ̀d ò láyé mọ́ ayé ẹ̀ ti bàjẹ́ ayé ẹ̀ ti làbàṣkáṣì ayé ẹ̀ ti wó ẹni tó dẹ̀ ẹni tó ń jẹ̀gbodò tó ń wẹ́ni kúnra òun lẹ́ sábọ̀d òun lẹ́yìn wá lọ rí lẹ́ pè níyà òun ló bá ayé ìyàbọ̀ ìyàbọ̀ òjò yẹn ló bá jẹ́ pé kò sùn ẹ́sítà bọ́ọ̀dù ni ayé ìyàbọ̀ òjò ní bàjẹ́ bó ṣe bàjẹ́ lẹ́yìn kò sẹ́ni bọ́ọ̀dù tó sún ẹ́sítà bọ́ọ̀dù tó bá ti ń ṣe dáadáa láyé rí kò sẹ́ni bọ́ọ̀dù tó sún ẹ́sítà bọ́ọ̀dù táyé onítọ̀hún yẹn bá ti ń da tẹ́ni yẹn bá ti súnmọ́ ẹ́sítà bọ́ọ̀dù báyìí ayé onítọ̀hún yẹn bẹ̀rẹ̀ sí ní já wálẹ̀ ni ayé onítọ̀hún ẹ mọ nǹkan tó fojú Lizzy rí Lizzy rí lórí lórí Facebook ni ẹ wo nǹkan tí Lizzy náà Lizzy náà bá fà á tí Lizzy bá wọ Lizzy dúró tì ní ó takú ti lọ́rùn níṣẹ́ pé ìwọ Esabod òun gan máa bá tiẹ̀ jẹ́ kanlẹ̀ ni oríṣiríṣiríṣi arabu ẹ wá pé Esabod léèyàn ẹ wá welcome Esabod sórí platform yìí ẹ rè pé yàn ni Esabod ò sínú àwọn èèyàn ẹ lọ wọ ọkọ tó bímọ fún lọ́jọ́ kìíní lọ́jọ́ àárọ̀ ẹ̀ bàbá yẹn póòlù gbé sábẹ́ ṣíà tó ń yàgbẹ́ sí tó ń tọ̀ sí lójú kan níbi tí Estabod bá yí ọkọ̀ àárò ẹ̀ níbi tó bàjẹ́ dé bàbá yẹn fi gìrìn ni bàbá yẹn kò rí owó ló máa fi ra fóònù ẹ̀sùn oúnjẹ ọlọ́wọ́ gbọgbọrọ òun ló ra fóònù fọkọ Estabod Estabod fẹ́ lọ́jọ́ àárò ẹ̀ tó bímọ méjì fún un ọmọ méjì ni Estabod bí fọkùnrin yẹn ó dẹ̀ bá yí ọkùnrin yẹn jẹ́ pátá wọ́n ròyìn bọ́kùnrin yẹn ṣe lówó nígbà tó fẹ́ starboard wọ́n dẹ̀ lọ́kọ lọ́kọ náà ní pẹ́sà starboard jágba ni ó já bàbá yẹn gbà lọ́wọ́ èèyàn kan tí bàbá yẹn fẹ́ tẹ́lẹ̀ ni àti accident starboard ó pò a lè sọ́tàn a lè sọ́tàn ẹ lọ́wọ́ ọkọ ẹ yẹn bàbá bá fẹ́ tọ̀ ike ọ̀dà ni bàbá ọkọ̀ àárọ̀ starboard ike ọ̀dà ló ń tọ̀ sí tó gbé sábẹ́ chia ẹ lọ́wọ́ sí àtọ̀pẹ́ starboard ń sùn sí tó bímọ méjì fún un ọkùnrin tó kọ́kọ́ máa fẹ́ lọ́jọ́ ayé ẹ̀ ẹ lọ òbá Esabod ṣe ba ayé ẹ̀ jẹ́ òun lẹ́yìn wá rí lórí TikTok lẹ wá ń pè ní ìyá tẹ́ ẹ̀ mọ̀ pé ìyá olórí burúkú ni ìyá òṣì ni Esabod àwọn wo náà ń pè ní ìyá Esa gorilla obìnrin tó ń ṣépè fún nínú ewu tó ń fi èpè burúkú tó fi ń sìn ní òun lẹ́sà gorilla tó ń bá yí ọkùnrin jẹ́ òun lẹ́sà gorilla òun l'Esabod ẹ wá rí Esabod ẹ wá ń pè léèyàn yìí ẹnikẹ́ni tó bá ti súnmọ́ onítọ̀hún yẹn ti mọ̀ pé ìgbésí ayé òun ti ṣe kí ni ó ti bàjẹ́ òun ò lè rí tòmọ́ láyé torí ẹ́sà bọ́ọ̀dù kì í ṣe tíyàn súnmọ́ kò ń ṣe ìyá kò kì í ṣe èèyàn re ó ń jẹ́lọ́sì búkì jèsè búkì jèsè tẹ̀rí yẹn ó ti ṣe fún ẹ́sà bọ́ọ̀dù rí ó ti ra góòdì fún rí ó ti fún lówó rí àìmọye nǹkan tí búkì jèsè ti ṣe fún rí lólórí búkì jèsè tún ṣe débi pé ó gbé àwọn pásítọ̀ wá ipe kan wá pray fún ọmọ esther board at the end of the day kí ló fi kí ló fi san fún Bukky Jesse kí ló fi san fún ọmọ yẹn ó wá ń jealous Bukky Jesse torí ó mọ̀ pé confam wà lẹ́nu Bukky Jesse ẹni tó bá ti fẹ́ gbọ́ confam lórí social media lórí ọ̀rọ̀ Mohbad lórí bọ́ọ̀rọ̀ justice for Mohbad ṣe ń lọ ẹnu Bukky Jesse ni confam wà ẹnu Bukky Jesse ni gbogbo nǹkan mẹ́rin ló ń tẹ Esther board lára kò sóòótọ́ ọ̀rọ̀ lẹ́nu Esther board o. Esther ń ba nǹkan jẹ́ ni o kò tún nǹkan ṣe o tó gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn tẹ bá rè pé ti réèyàn gidi èèyàn dáadáa ni ó lọ́rọ̀ lẹ́nu ọjọ́ tó ti ń sọ pé òun àgbà blogger tó ti ń sọ pé òun true sayer ẹni kó bọ́ta ọ̀rọ̀ wo ló sọ tó true rí ọ̀rọ̀ wo ló sọ tó true rí àti kó bàtà yé èèyàn jẹ́ lórí social media. ẹ jẹ́ má bínú mọ́mí yétúndé ẹ lọ sí kóòtù lọ jẹ́ ọmọ ní nàìjíríà. ó tún lọ jẹ́ ọmọ bẹ́ẹ̀ ni ó tún lọ jẹ́ ọmọ ní nàìjíríà. ó lọ mọ owó sọnù o ó ní à ọlámilé kan màrè o. àṣírí bá tú ló máa ń bọ̀ sí i àṣírí bá tú ó nà. àṣírí ètú àṣírí ètú àti lọ́jọ́ ọmọ ọlọ́mọ gbé ni ó lọ fọmọ yẹn lówó. àṣírí ètú so gbogbo ẹ̀yin tẹ̀ ń fọ́lọ̀ ẹ̀ sábọ̀ ẹ ti ṣèyàn fọ́lọ̀ o ẹ ti ṣèyàn ẹ rí bó ṣe rí ẹ rí bẹ́sítà bọ́ọ̀dù ṣe rí ẹ wọnú ilé ẹ̀wọ̀n dàbí ilé ibùtú torí inú ilé ẹ̀ dàbí inú ilé àgìkan ẹ̀wọ̀n tó wà lo ìwẹ̀ inú ilé tó wà lo ìwẹ̀ oorun wọlé òògùn kan dé o fún fún fún oorun kí ló oorun oorun òbò ẹsà bọọd oorun ara ẹsà bọọd oorun kí ló oorun oorun ẹ ti gbórí yẹn. ìtẹ̀rọ̀ tẹ̀ ń tó kọ́ mi ìrántí ẹni tó kọ yẹn. kí ni ló kọrin yẹn ẹ ò bọ̀bọ̀ yìí àjànàkú. ó àjànàkú bẹ́ẹ̀ ni. àjànàkú ni kí ló ń rùn àti ẹ náà kò ṣàjànàkú ológun dúdú. ológun dúdú ni. ológun dúdú ló kọrin yẹn. àwọn yẹn wá ń tẹ̀lé náà sọ pé ìyá ẹ̀ mọ́ láti ilẹ̀ ni. ẹ mọ́ láti ilẹ̀. àwọn ò ṣàrà fún àwọn àwọn àgbẹ̀dá òótọ́ àwọn àgbẹ̀dá ní sọ́wọ́. ọ̀rọ̀ bá ń kó lórí ẹbí ọjọ́ ọba la ti sinẹ́ ọjọ́ fojú la ti sinẹ́ rí bí la ti sinẹ́ náà fojú ẹ̀rí òun ló ń lọ yẹn ẹ sọ pọ̀ tó ṣe débi pé ó fẹ́ dóko la ti sinẹ́ ah! ó máa ń lọ sílé la ti sinẹ́ ìgbà tí la ti sinẹ́ ó fẹ́ dóko la ti sinẹ́ olórí ẹbí sáà lọ níjọ yẹn wọ́n ṣe ìdìbò ó ní ọwọ́ la ti sinẹ́ pé ọwọ́ la ti sinẹ́ gùn ó ní à láti ò ọwọ́ rẹ mọ̀ gùn ọmọdìrín rẹ jẹ́wọ́ ọmọdìrín rẹ jẹ́wọ́ ọmọdìrín rẹ ó fẹ́ wà lókè náà pa lóko náà ó fẹ́ dóko láti sinẹ́. ẹni tẹ́ sábà tó ní ti ti ara kò lè dé sí. láti sinẹ́ máa sá ó fídíò kìíní ẹ̀yà láti sinẹ́ sá lọ fún olórí burúkú ni ẹ káàbọ̀ sí ẹ lójú wọ́n lu wọ́n lu mọ́ kóòtù. àwọn ìyá wa wọ́n lu ṣeré ní kóòtù ni ìyá wọ́n lu ṣeré ní kóòtù ni so ṣẹ́ lẹ́yìn wá ń pọ́nlé ìwọ rẹ́rìsì náà yàtọ̀ sí ẹ́sítábọ́ọ̀dù àwọn onírò àti àti kínápè tọ́dún pè ní amẹ́ríkà ní tó wojú ojú. wọn yàtọ̀ síra wọn wọn yàtọ̀ irú kọ̀ọ̀kan jọ ni wọn irú kọ̀ọ̀kan ni ọbẹ̀ gbẹ̀gìrì ni wọn. táwọn fẹ́ dájà lẹ̀ lánàá ó ní àwọn náà búkú dí dáadáa. Ah, èmi ò dúró èmi ò dúró tún pẹ̀lú ìmọ̀ owó gbogbo àwọn sẹ́tọ̀ tó wà ń bẹ̀ mo rí pé olórí burúkú aláyé bàjẹ́ gbogbo sẹ́tọ̀ pípò bí ẹ́sítábọ́ọ̀dù ẹ ti lọ invite olórí burúkú ìyá ẹ lórí burúkú Estabod òun ló máa bá yín gba gbogbo aries Estabod bá jáde tiẹ̀ torí àràbù tó gbọ́rí láyé ẹ̀ àràbù tó gbọ́rí láyé <laughs> Esther Estabod máa fi ba tiẹ̀ jẹ́ sórí sórí black app wọ́n máa bá bọ̀ aries orèpo ti réyàn òun fà mọ́ra inú ẹ̀ ń dùn po ti réyàn ó ti rólùgbèjà ẹsẹ̀ tó máa bá bá yín ara jẹ́. our mommy in the lord our mommy in eh? the lord. bẹ́ẹ̀ni ẹsẹ̀ tó máa bá yín bá yẹ ara yín jẹ́ láì ṣe justice for Mohbad táwa ń jà fún yìí wo gbogbo àràbọ ayé yìí wàá ló béèrè tó bẹ́ẹ̀ aries nígbà tí Esabod bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. mr coffee ṣé mo tó yín pépéré ìpè. alámọ̀lá ni ẹ gbọ́dọ̀ tó ẹ lọ gba àwọn tó kọ́kọ́ tẹ̀ ẹ lọ bá tó ìlú mi ó wà lórí àti ìyẹn. a sọ gbogbo àti sídẹ̀ǹtì ẹ̀ta bọ́ọ̀dù a sọ gbogbo ẹ̀ fún yín. àwa kọ́ tó fojú tó ń pèpèrè fèrè. ìkọ́ tó fojú tó fojú tó ń pèpèrè fèrè lórí lórí fẹ́. kò sí gbogbo iṣẹ́ kò sí gbogbo iṣẹ́ tó ń rán tó ń pèpèrè fèrè tí tó ń pèpèrè fèrè ò kì í jẹ fún perfectly. ẹ lọ wo nǹkan tó ṣe fún ọmọ tó ń pèpèrè fèrè tọmọ yẹn fi sádàrú lẹ́yìn ẹ̀dọ̀ láì ẹ lọ bèrè gbogbo àti sídá ìtẹ̀lọ́wọ́ Tóyìn Pèpèrè Tóyìn Pèpèrè ń pè mọ́ dáadáa òun lẹ́yìn wá tẹ̀ wá ń pèlè yàn ìtẹ̀rìpẹ̀ ti rí ìyàgídẹ tẹ̀pẹ̀ ti rí èèyàn á bá ti gbogbo yín jẹ́ tán báyìí aráràbù fún yín aráràbù fọkọ yín aráràbù fọmọ yín aráràbù gbogbo lè yẹ máa rè kó ń bá yín gbénu fámìlì yín pọ̀ mọ́ gbogbo fámìlì yín tán ni nígbà tí ẹ sábẹ́ ẹ sábọ̀dọ̀ kì í ṣèyàn yìí o kò ń ṣèyàn rẹ rárá ẹni tí yàn sá fún gidigidi gan ni arómi máwẹ̀ ni ọ̀tá pákó olóòórùn lester board wo ó dùn mí pé nǹkan tó ṣẹlẹ̀ sí soj ní ọlọ́wọ́ gbọgbọrọ ìyẹn àtúntò wa bá wa gbé confam story ẹ̀ true life story àtúntò wa bá wa gbé jáde àtúntò wa sọ fún wa lórí facebook. bọ̀ nǹkan tó dé òun ló ní kán wá mú òun lórí tó lọ́wọ́ gbọgbọrọ yẹn wọ́n yẹn starboard mọ̀ pé ọlọ́wọ́ gbọgbọrọ ọ̀gá àwọn nígbà tó di pé kò sí ọlọ́wọ́ gbọgbọrọ òsì lórí Facebook mọ́ lọ́kàn ẹ̀ túbọ̀ fi balẹ̀ sí pé ọlọ́run ti bóun rẹ́yìn ọ̀tá òun ní ìwà ẹ̀ wò ó àgùntàn tó lọ tó fẹ̀yìn rìn lọ ni agbára ló lọ mú wá ọ̀nà ara bíi lọ́lọ́wọ́ gbọgbọrọ máa gbà yọ sí ẹ̀ west abọ́dọ̀ lórí burúkú aláyé báyìí. lọ́ọ̀tì tó kéètì ìbàdàn ti Lagos láyé. àmọ́ ó ń gbowó lórí àwọn tó ń jí owó wọn ó ń jí owó ó ń jí owó lóde irú ló ń jí owó olè olè lẹ́sàbọ̀d ẹ rí tọ́kì náà ni ẹ ráwọn tó lọ ń dó ní tọ́kì ni lẹ́sàbọ̀d ìgbà tí òrọ́kùnrin domọ́ ní Dublin tọ́kì ló gbà lọ́dọ̀ tí lọ́ ń dókò àwọn tọ́káì ó kó àwọn tọ́káì ló lọ ń dó mbẹ́ àwọn yẹn dododo wọ́n gbà wọ́n gba ten thousand dollars twenty thousand dollars kan náà gbà lọ́wọ́ ẹ̀ ni wọ́n tàn wọ́n gbowó ọwọ́ ẹ̀ torí pé ó fẹ́ lọ dóko ẹ tí ọmọ tó pa mí lẹ́rìn ó lóun ta lé ó lóun ta àwọn ọ̀rẹ́ òun ta lé òun ta gbà òun ta lé irọ́ ni wọn. àwọn lọ sí ṣọ́ọ̀bù àwọn tọ́kí ó ṣe fún ṣọ́ọ̀bù ó ní ṣọ́ọ̀bù àwọn tó wọn bẹ àwọn tó wọn ra fóònù amọ̀ṣì ti sáà jù bí tẹ́tẹ́. ó fẹ́ fi gbá àwọn èèyàn lórí social media ó lóun lòun ní ṣọ́ọ̀bù yẹn ó lọ síbẹ̀ débi pé ó lọ ń tọwọ́ bọbi táwọn yẹn kó wọn sí ẹ́sà bọ́ọ̀dù lọ sínú ṣọ́ọ̀bù yẹn ní tọ́kí ó lóun lòun ní òun lòun ní ṣọ́ọ̀bù yẹn ó dẹ̀ lọ síbi táwọn yẹn ń kówó sí ó lọ ń tọwọ́ bọ bí owó owó wọn ibẹ̀ ibẹ̀ làwọn yẹn ti gbá dànù. báwo ni òun ló ń gbà yẹn kò lè ṣó ṣọ́ọ̀bù yẹn mọ́ láti gbà yẹn. adamos fi sẹ́ ti sọ̀n. kò lè ṣó ṣọ́ọ̀bù yẹn mọ́ láti gbà yẹn. Esabod bàbá fọwọn náà ó lè oníjìbìtì ni ó lè ní kò níṣẹ́ lọ́wọ́ bó ṣe wà yẹn kò síṣẹ́ tó ń ṣe owó bàbá owó bàbá ló ń gbà ní Dublin kò níṣẹ́ lọ́wọ́ ṣe rí àwọn ewé orí burúkú tó ń ta yẹn kò sẹ́ni tó ń rà lọ́wọ́ ẹ̀. spiritual kìdí ló lóun kan náà. ẹ̀rọ tó ti lóun ti ń ta sí iṣẹ́ òbí bẹ́ẹ̀ ṣe dọ̀tí àwọn ewé yẹn ajá máa yàgbẹ́ sí ajá máa lọ sáwọn ewé yẹn á tún náà ń di ewé yẹn kò tá ó ìgbà kan ló máa kó lọ sí post office tó máa lóun mèlè wọn out ẹni ẹni ó ṣòfò. jámọ̀ pé ó ti dé wẹ́wẹ́ ọ̀tọ̀ tí wọ́n ní kí yẹn fi síìdì pẹ́ẹ́lí látàbí látàbá ń tàyè nídìí látàbá àtàwọn àtàyè ń tì. gbogbo nǹkan tí wọ́n yẹ kí ìyá yẹn ti ṣe wọ́n jọ bí báyìí. ọ̀gbàgbà orí social media extra board ní nọ́mbà wọn òun kan. ó yẹ kí ìyá yẹn ti ṣe wọ́n níjọ́ bí tó wà yìí dà ọdún gbogbo nǹkan tẹ́ sọ yìí. bàbá burúkú olè burúkú olè ọ̀fọ́n ọ̀lẹ̀ starboard kò níṣẹ́ lọ́wọ́ o owó bàbá ló ń gbà wọ́n ń bọ́ sí ẹ̀wọ̀ gbogbo aṣọ tẹ̀lé lọ́rùn yìí wọ́n bọ́ sí lọ́rùn ni ìyá àbàdàn sí ìyá àbàdàn sí sí sí sí ìyá àbàdàn ó sí sí sí ó fojú ẹ̀ gbolẹ̀ ni kò sẹ́ni tó fún ẹ́sítábọ̀d tó ṣòro fún ẹ́sítábọ̀d tẹ́ ẹ́sítábọ̀d bọ̀ síta tó bá yé wọn jẹ́ tí ò wọn gbolẹ̀ ó ń gángan lọ ga alákìsà alákìsà tó di kàn òun lẹ́sítábọ̀d torí gbogbo aṣọ tẹ̀lé ó bá kí ìbomi kí ìlú ó bá jẹ́ dọ̀la ó parọ́ àràbù oríṣiríṣi ó parọ́ ẹ̀mọ́ fún mi beauty world bóyá wà yẹn fún mi beauty world wọnú ilé ó rí ejò ó rí ejò nínú ìgbòmí tẹ sábọọdù gbé ejò lábẹ́ bẹ́ẹ̀ díẹ̀. ejò èlé òun la tó ṣe ti ẹja ẹsà sílé. ìyẹn náà lóògùn tó fi pọ́n lóògùn ṣe. ẹ ló parọ́ mẹ́ni yẹn ló pa gbogbo gbogbo sẹ́tẹ̀ nìyẹn ṣe ló pa gbogbo ẹ̀jẹ̀ ẹ tó bá ti pẹ́ sábọọdù ó ti súnmọ́ lórí burúkú ẹ̀ tó bá ti túnde ẹjọ́ máa níjọ́ tó ń ná ní ọ̀dọ̀ yeke mú àwọ̀sà ní pátì ìyá àti ìpè yẹn àti ìyẹn fújà mi ò tiẹ̀ mọ̀ pẹ́ lọ́nà ó ti gbàgbọ́ orúkọ náà ó tún mọ um, àǹtí náà ó tún bá tàbí náà ó tún bá tẹni ẹjọ́ lẹ́ni yẹn ó jí ṣéèrè mọ wàhálà orí burúkú tó náà ń wá aago ó lẹ́ni yẹn fún aago òun. wọ́n ṣe pàtí ẹ̀ ó tún gún wọn. Ah, ẹni ẹ̀dẹ̀ àwọn ẹni ẹ̀dẹ̀ ló náwó pàtí o àwọn ẹni ló sì lọ àti erisi wọ́n mọ ọlọ́run pa àwọn erisi mọ́ ọ́n. ó parọ́ mọ́ àwọn ẹni ẹlẹ́ni gbogbo àwọn tó máa ti ṣe lóore báyìí gbogbo wọn ló máa bọ́ tó ti jẹ́ kó mi fi ọ̀rọ̀ lórí àjọpọ̀ tí. ìdí tẹ̀yìn rí tẹ̀yìn rí àlọ́ ànẹ̀nẹ́nàníà ànẹ̀nẹ́nàníà tẹ̀yìn rí ní rí mílíọ̀nìà ni ṣẹ̀rí àwọ̀ mílíọ̀nìà láàrẹ̀ ṣẹ̀rí èèyàn ni rẹ̀ tó bá kọ́ àgbà tó bá lómi ti pariwo ẹ̀yin rí pé bó ṣe àmẹ̀mí náà ní àmẹ̀mí náà ní àmẹ̀mí náà ní ti mọ̀ mọ̀ bá gbá òfìfo tó ń dún òun ló lórí burúkú ẹsà gbẹdẹ ẹsà ẹsà ọ̀làdùtàn ẹsà ọ̀làdùtàn yàrá adébíyìnpé ni kẹlẹ ọpẹ òun lọkọ ẹ òun lọkọ ẹ òun lọkọ ẹ adébíyìnpé aláṣọ àdúrà lọkọ ẹ àwọn ọkọ ẹ ti ẹ pọ dáadáa ẹ lọ bá láyọ̀ harry stubborn láyọ̀ harry stubborn àti sanji olè kí ẹ lọ sórí facebook ẹ lọ ah. ẹ lọ wọ àwọn yẹn àwọn yẹn ló ń tú ẹ wò wọ́n ń tú ni nǹkan tó ń fojú ẹ̀rí social media ó ṣe fẹ́ wá sá ó fẹ́ sá kú lórí Facebook ó wá fẹ́ sá wá sí TikTok ẹ lọ sí Láyọ̀ Àrì. ẹ lọ sí sọjí sọjí olè kíyèsára ẹ máa rí gbogbo àtisídẹ́ǹtì Esther Board nǹkan tó ń fi Esther Board dá lára ẹ máa rí wò ń bẹ̀. àwa máa àwa máa àwa máa expose ẹ ni a máa expose ẹ síta lórí TikTok wọ́n gbọ́dọ̀ hate ẹ wọ́n gbúdọ̀ hate ẹ̀ anything any anything ẹ̀ tí mo bá rí pé káwọn èèyàn fi hate ẹ̀ bíbà èmi rẹ́dà ti ṣe because wọ́n gbúdọ̀ hate ẹ̀ kó jókòó sórí facebook. wọ́n ti gbàjà wọ́n ti tẹ̀lé wọ́n ti gbàjà kò lóòótọ́. kò sẹ́ni gbogbo àwọn ọmọ yẹn gbogbo wọn gbogbo everybody lórí facebook náà ti tìka sí yàrá yẹn lòdì wọ́n ti gùn dáadáa wọ́n ti bàjà sí iná àgbà òpònú àgbà òṣì àgbà ìyà. ẹ mọ ọmọ alárùbáríkà kí lorúkọ ẹ ìyọ́n lẹ ìyọ́n lọ bẹ̀rẹ̀ fún yẹn ti tẹ̀ gidi fún yẹn ti tẹ̀ gidi fún yẹn lọ bá yẹn yẹn lọ kọ ẹ̀ sí. yẹn lọ kọ ẹ̀ sí yẹn ti ṣe sì gidi fún ìyẹn lọ kọ ẹ̀ ọmọ alálùbárí kà mọ́ mọ́ dáadáa ìyẹn lọ ṣe ó dìdí lọ sí nàìjíríà lọ ṣe sì gidi fún mi kẹ máa wo olórí burúkú obìnrin tẹ̀yìn ẹ́sítàbọ̀dù tẹ̀yìn eris tẹ̀rìpẹ́ rí níyà àtẹ̀yìn tí mu mi tẹ̀rìpẹ́ níníyà tínú yín dùn pẹ̀ tí wẹ́kọ̀mù ẹ̀ sáàrin tẹ̀ mọ̀ pé ó ń tà yín wá báyé ń jẹ́ ni ẹyọ kọ̀ọ̀kan ló máa bẹ̀rẹ̀ sí jáde. ẹni tó bá ní if you need extra board òbò ó wà lọ́wọ́ mi o. òbò bàǹbà òbà ń tẹ́ òbò. ó wà ìdè with me o he ìdè with me o extra board he ìdè with me o ẹ wulẹ̀ máa sunkún ẹ wulẹ̀ máa sunkún lórí Facebook ní alalalala. tẹ bá rí bàǹtẹ́ òbò extra board ah ẹ máa rí palapala palapala níbi bàǹtẹ́ òkú ẹ̀ bó ṣe wú sókè. honestly honestly no be kò ń ṣeré ṣe rí bí ibi ẹgbẹ́ ṣe rí bí ẹgbẹ́ ẹsẹ̀ báyìí níbi ẹgbẹ́ itan tó súnmọ́ tó súnmọ́ òbò yẹn ó rí palapala ó dàbí apá ó dàbí apá apá kan tí mo rí lórí Facebook tí kírìmù ti bàjẹ́ tó wá dúdú ṣe mọ̀ pé òun dúdú sóò títí ẹ̀ fẹ̀rẹ̀bí wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ òpó òpó ẹ̀yẹn fẹ̀rẹ̀bí ẹ sábọ̀ tó ní pàṣẹ òbò. owó ló wá dájú náà wọn àti ẹlẹ́dọ̀ lọ́ba ìjọba. ó fẹ́ dóko ṣége. Ah, ah. ó fẹ́ lọ dóko ṣége ó ní ṣége wá bá òun ní tọ́pì. ìgbà ṣége ò lọ bá ní tọ́pì orí fóònù ti jọ ń dóra wọn. ó wá fẹ́ rí opó ṣége ní real life. ó wá invite ṣége oníṣége òun fẹ́ ra mọ́tò ó dẹ̀ mọ̀ pé ṣége ń ta mọ́tò ó ní kí ṣége gbogbo òun gbé mọ́tò wá òun fẹ́ ra mọ́tò kí ṣége wá mọ́tò yẹn láti Germany kó wà wá bá òun ní Turkey ìyẹn wá sọ fún pé òun ò lè fẹ̀mí òun wéwu o kóun wá mọ́tò láti Turkey kóun wá kóun wá mọ́tò láti Germany lọ sí Turkey òun ò lè ṣe ó ló dáa kí ṣége lọ ra tíkẹ́ẹ̀tì kó wá bá òun ní Turkey ó fẹ́ dóko ṣége confam gidi flesh to flesh ló fẹ́ ṣe pẹ̀lú ṣége ẹ mọ oríṣi tí yẹn fi ṣẹlẹ̀ ṣége yà máa ń gbé àkíní ṣége yà ní fag first class ni first class ni ọ̀tá ló máa ń wọ̀ so kíní tó ń gbé síta. <laughs> tó o tọ́ ni o tó o tọ́ ni Esabod tó ń gbé lórí fóònù Esabod ó tó ṣége yà lórí fóònù onídòókùdò l'Esabod aláyé irun ni aláyé bàjẹ́ ni gbogbo àwọn ọmọ kéékèèké ló bá togi sóbò ẹ̀ náà ń bá Esabod sùn ẹni tó ń dóko títí títí tó lọ dó ọkọ ọmọ ẹ̀ ọkọ ọmọ ẹ̀ tina òyìnbó thomas nìyẹn ń gbé esther board tó ọmọ yẹn ò bá ti sílé esther board lọ ń yọ okó ọmọ ẹ̀dọ́ lẹ́yìn ó lọ ń yọ okó ọmọ ẹ̀dọ́ títí títí gbàtà ọkọ ọmọ sọ pé òun máa tó àṣírí ẹ̀ fún ọmọ ẹ̀ lẹ́yìn ọkọ ọmọ yẹn ló lọ pokùnso ló hàn jà rẹ̀ ọkọ ọmọ kọ lẹ́tà ó kọ lẹ́tà sílẹ̀ pé Esabod ló wá tó wá dọ́ọ̀gì òun Esabod dọ́ọ̀gì ọ̀pọ̀ ọmọ ó fògùn sínú ọtí ó fi bọ́ ọkọ ọmọ ẹ̀ sùn ṣérú ìyá bẹ́ẹ̀ yẹn ló yẹ kẹ́ máa tẹ̀lé ìyá tó dókọ ọmọ ẹ̀ sí tọ́kọ ọmọ ẹ̀ sí hàǹgà rẹ̀ tó fi parẹ́ dànù pé à ìkojú tìlélẹ́ yìí o nígbà tó ju bọ̀bọ́ yẹn dá pé báwo lòun ṣe fẹ́ sọ fún ìyàwó òun tó bá dé pé màmá ẹ̀ wá ká òun mọ́lé ó fi nǹkan sínú ọtí fóun títí tọ́kọ ọmọ ẹ̀ fi bá a sùn ṣérú ìyá bẹ́ẹ̀ yẹn ló máa tẹ̀lé lẹ́yìn ẹ tó jẹ́ pé ayé ẹ̀ ti bàjẹ́ olórí burúkú obìnrin ni kò láyé kò lọ́rùn. ó sọ pé kó shut up lórí live chat shut up ọmọ ẹ̀ ọmọ ẹ̀ wálé Ah. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n. ẹ̀sùn wọn ló tẹ̀ sí the sniper wọn ló tẹ̀ sí lójú ẹjọ́ ta ló ní fídíò yẹn jọ ah, ta ló ní fídíò yẹn jọ <laughs> ẹ wá ẹni afẹ́ ẹni afẹ́ la mọ̀ ẹ wá sọ̀rọ̀ kí sniper sniper i mean vengeance àwọn náà máa sọ̀rọ̀ last because mo fẹ́ kàn fàájà gidi ẹ káàsán ẹ kúrọ̀lẹ́. sẹ́rí ìyẹn sábọ̀dù yẹn àwọn harris tó lọ pé ajá ló ń tún mítìnì ọ̀yà. ẹ ẹyin afẹ́ la mọ̀ ẹ jọ tẹ bá ti ń sọ ọ̀rọ̀ ẹ sábọ̀dù yẹn ẹ máa bá wa sọ fún àwọn tí wọ́n ń gbọ́ wa wípé ẹ má gbọ́ ọ̀rọ̀ ẹ sábọ̀dù tẹ bá ti ń sọ ọ̀rọ̀ ẹ sábọ̀dù yẹn ẹ máa bá wa jù sí láàrin pé ṣe ti gbọ́ bẹ́yìn ẹ má tẹ̀lé ẹ má gbọ́ nǹkan tẹ́ ẹ sábọ̀dù tó ń sọ o ṣó ti yẹ yín because a fẹ́ káwọn èèyàn mọ ìdí tí wọ́n fi ní gbọ́ ọ̀rọ̀ ẹ sábọ́ọ̀dù. àwọn náà mọ̀ ọ́ gbọ́dọ̀ tẹ̀lé ìgbà tí yẹn báyìí yẹn ṣe máa tẹ̀ láṣìírí ṣé ìyẹn jọ̀wọ́ èèyàn tí yẹn lè tẹ̀lé wèrè ló máa ń tẹ̀lé wèrè gbogbo àwọn tó lọ. sórí twitter tó ẹ̀yin náà gbọ́ gbogbo nǹkan tó kà lẹ́yìn. tíyàn bá ná ọpọlọ ṣó yẹ kó dí òkú àríwá ọmọ gbogbo ẹ̀yin tí wọ́n ń bọ̀ táyẹ̀ ìtúpárùbọ̀sà gbogbo nǹkan tẹ́ bá rẹ sábọ̀dù kà yìí kò ń ṣèpè gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ló ń ká ìwà abú tó ti ta gbogbo spiritual burúkú tó ló ń tà tó fi ń ba ayé àwọn èèyàn jẹ òbí tọ́lọ̀ tí wọ́n ń kwẹ̀sán fún ẹ o ò tí kú ló ti ń kwẹ̀sán báyìí o tó bá wá kún kọ́ gbogbo ẹyẹ èèyàn tí àwọn àrísọ lọ ń pè ẹ ìwọ náà ló máa ba ayé wọn jẹ torí Mohbad mọ̀mọ́ tiẹ̀ lọ sáré wọn kó kò lè ba ayé wọn jẹ́ kó lè expose wọn náà gbẹ̀yìn náà ni torí o máa ń padà expose wọn gbogbo ẹ lọ kọ́lẹ̀ harris tó pè gbogbo wọn tó jọ ń ṣe kí nìyẹn gbogbo ló máa padà sọ àṣírí wọn síta ẹ lọ kọ́lẹ̀ ọmọ yẹn ló fẹ́ jẹ́ káṣírí yẹn tú ló lọ kó sínú ọmọ ajá ajá ló ń tún mítì náà ìyá òun náà ló máa tún mítì yẹn gbẹ̀yìn olórí hmm. burúkú ni yín ìyá. gbogbo tiẹ̀ ń sọ ń payẹ́ òtí ẹ̀ wàá sọ nǹkan gidi tíyàn lè dìmú pé àyà ìtẹ́tẹ̀ lè ní ọmọ ọmọ mi ní ń tọ́ka síbẹ̀ yẹn bí báyìí ló wà mí fẹ́ lọ kí ọmọ ọmọ mi ẹ lè lọ káwọn ọmọ yín ọmọ àti irú ọ̀rọ̀ ẹ má wálé wa mọ́mí ẹ má wálé wa torí wà tètè ṣe ẹ tẹ ìjókòó kó kẹ máa tọrọ ansara fúnra lọ́wọ́ Ọlọ́run lọ́sànán lóru lálẹ́ ẹ tún wá bọta ìyá tí yín mo rí pé láti age of sixty a tún gbé sìgá síta gbàgbà ní kínní orí yín ti dàrú o orí yín ti dàrú àwọn ẹbí yín gan ọmọ pé à ah, ẹ ṣìyàn sínú ẹbí yìí ojú ń tì wọn ọkọ ọmọ bọ́ ṣe lè pa yín láyé Nàìjíríà lọ ti wà ní wọn á ti ní ẹ ti sùn ní dọ̀kan ẹkún wọn á ti wá àkọ́dọ́ máa ṣe sọ́rọ̀ yìí gbogbo orí kúkú tẹ̀tí ẹ̀ ṣe yìí kọ́ yẹ kọ́ tẹ̀tí tìyín mẹ́wọ̀n ní lọ́dún. ó tẹ̀ jẹ́ fìyà ẹ lòyí tó kù nú ẹ̀wọ̀n pẹ̀lú orí burúkú tẹ̀ ń ṣe fún. ẹ̀yin irú òótọ́ lẹ́rẹ̀ẹ́ ń pawọ́ mọ́ bàbá oníbàbà tó yẹn ẹ ẹ tiẹ̀ bìlífù pé èjì tẹwà yẹn ikú lè pa yín àwọn tó tó yín ó ń kó àwọn tó tó yín ń kú náà orí ọ̀fẹ́ ni gbogbo èjì tẹwà tẹ̀ ń lílò yẹn náà hmm. ọlọ́run dẹ̀ mọ́mọ́ máa fi ilẹ̀ gbogbo yẹn ṣì lè yí padà ni kò ń ṣe pé kiri. ẹ wàá wo pé ọjọ́ kan màmá gbẹ̀mí yìí lẹ́nu mi pẹ̀lú èjì tí mo wà yìí nǹkan gádá tí lárúbá bá ti pé fífi ẹ̀sọ́ máa sọ pé àwọn ti súnmọ́ láti lọ bọ́lọ́hùn gbogbo ọmọ máa wà gbogbo tó bá ń wọ máa filẹ̀ ni ọmọ máa ṣe dáadáa ẹ̀yin wá wà ní èjì yẹn a sixty plus ẹ̀ ń ṣe orí burúkú tó lè di alẹ́ kọ́ lè pò wá pé sábọ̀ tó lè post post yín pẹ́ ti kú ẹ wọnú yẹn pé kí lẹ fẹ́ dé bá kí làwọn ọmọ fẹ́ dé bá ń lẹ̀ orí burúkú lẹ̀ ń ṣe lè di harris àbí kí ni wọ́n ń jáyàn lè di orí burúkú ṣe pẹ̀lú orí burúkú tó ń ṣe bàbá yóò fún ẹ ní invitation kó wá òun bàrẹ̀ kó wá òun bàrẹ̀ fọ́sọ̀ kó jà fún òun náà ó dẹ̀ jókòó ilé ẹ̀ tó bá rí kọ́kọ́ ṣe kó máa ta pure water tàbí kó wá nǹkan méjì máa fi lọ́dọ̀ ni kò jà fún justice for Mohbad ni ṣé agídí lọ́ọ́ fi ń ṣe nǹkan ni it's not by force now tó wá mú akọkọkọkọ lórí nǹkan ọmọ ọlọ́mọ lórí nǹkan tó gbẹ́ sí ṣé dandan ló fi ń báyọ̀ yorùbá ní ọ̀hún fi di ẹ̀hún eh, báyọ̀ sùn lọ́fà nídìí tán ní ìtàn ya orí búkú ò ló ń ṣe tó ló ń gbèyà ẹ sábọ̀ tó ń gbèyà àwọn èèyàn wọ́n tiẹ̀ wọ àwọn èèyàn tó ń gbé wá ìwọ gbọ́ngàn fúnra rẹ̀ ìwọ gan ẹ sára ẹ eh, ẹ lè dá ìsìwá gbọ́ngbọ́n ìwọ ẹ ò lè dá ò ń gbé ìyàwó ẹ̀sọ̀ wọn social media tó yẹ pé inú àwọn èèyàn máa dún pé ìyá lélẹ̀ tó máa máa rí wọn platform wá máa ń kó wèrè ìyá wèrè wọ́gán ọmọ abirùn ẹ wá kó rí dọjú orí ewé kò sẹ́yìn ọ̀kankan tó lè bára yín sọ̀rọ̀ pé àárọ̀ o àmọ́ ẹ má jẹ́ ká ṣe báyìí orí ẹ ti dàrú wọ́n ṣí èrè wo àtọwú ayé yín ò ní da owó òṣìwò lo ní tó lè fi ṣe nǹkan gidi àmọ́ bọ́ọ̀mù ẹ fifteen million ni èyí tó ní nǹkan gidi orí burúkú ṣe é tó bá fẹ́ sọ́pọ́tì bàbá sọ́pọ́tì wọn kọ́ ọmọ kó ń sọ́pọ́tì wọn wọ̀ lórí burúkú tó ń ṣe ìlọrin tó ń kó dànù ìlànà tó fẹ́ já pé ká gbàdúrà sọ́dọ̀ nǹkan lọ́hùn pa gbogbo yín dànù ni kẹ má di December orí burúkú rẹ̀ ń ṣe ẹ̀rẹ̀ ń ní gbogbo nǹkan lára wọn sọ pé kíní kíní yóò dẹ ẹ̀rẹ̀ ń ṣe ẹ̀ ń ṣe ẹ̀ ń ṣe wọn á ń gbẹ̀jẹ̀ sábọ̀dù wa ìyá tó jẹ́ kórìkó ti ṣòfò látàárọ̀ ọ̀tẹ́ jí dalẹ̀ ìyá tó ní ṣoríire ibi tó wà ìwọ ẹlẹ́jà eh, mú nǹkan gidi pàtàkì kan tí ẹ sábọ̀dù fi ṣe lórí social media yìí kò tọ́ka sí. ṣé báwọn màmá ló ń sọ̀rọ̀ àwọn màmá àgbàlagbà mi máa sọ̀rọ̀ táwọn àwọn máa sọ̀rọ̀ social media táwọn máa wọ́pẹ́ àyálé ilé yìí gbọ́ gbogbo nǹkan tó ti kálẹ̀ láì ṣe pé já fọ́jú fọ́jú gan-an tó bá já fọ́jú tó bá ń ṣòdì tó bá gbọ́ gbogbo nǹkan tí ẹ sábọ̀dù yìí tó máa ní tó bá gbóhùn ìyá sábọ̀dù ó máa ní kó má mú òun gba wájú ẹ̀ ni ìyẹn tí wọ́n á dọ̀ ìyá já ìyá jatidàtì ìyá tó gbọdọ̀ lù ìyá tó lè náwó sí pé ìyá lélẹ̀ ìwọ wo pilẹ̀ àwọn ọmọ ẹ̀ èwo ló tọ́ sóríire nìyàn fún ọlọ́run fún ẹ lọ́mọ mẹ́ta ó lẹ̀ wá ń lóyìnbó àwọn tó sì ń lóyìnbó gan ń tọ́jú ọmọ tó yẹ kó máa mọ̀ pa àyè àwọn eléyìí nílànfààní lóyìnbó tẹ wá wọ ẹ̀rẹ̀ padà síbàdàn gan máa ta kúlíkúlí lẹ́gbẹ̀ẹ́ títì fẹ́ dúró láti náà ni wàá lọ mú sìgá ní láti ó wá ń sọ fún láti pé ẹsẹ̀ kéré o ìkọ́mọ ẹ tóbi o o tún fẹ́ dún ẹni ọmọ àbúrò ẹ ibi tí ayé yín tí wọ́n ti dín placenta yín ìrọyìn tó ti rege mo tún fẹ́ dún àbúrò yẹn ẹ̀yin tẹ́tẹ́ ti dọ́pọ̀ ọmọ yín tó sẹ́yìn tẹ́lẹ̀ dùn ẹ̀ lè dún ọmọ ọmọ gan tọ́lá táyé bá gbà yìí mo ò lérò bóyá ẹ ti rọ ọmọ ọmọ gan láti gbà yìí àwọn ọmọ yẹn ò lè jẹ́ ẹ̀rọ àwọn ọmọ ìtọ́ bí gan sọ wọ́n ti gbọ́ gbogbo nǹkan tẹ̀ ṣe orí burúkú ni. ẹ gbogbo àwọn èèyàn ẹ má gbọ́wọ́ tí ẹ sábọ̀dì ń sọ orí burúkú lọ́wọ́ ń sọ o.